go broadcasting tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. And we go broadcasting tutorial. Ilé Ifẹ̀ ìpínlẹ̀. Yes, you cannot afford to be a mediocre broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ́mú lóòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá ṣe ń ṣe ní Awikonko Broadcasting Tutorial ilé Ifẹ̀ pẹ́lẹ́ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀ bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá ṣe ń lo console technicality productions presentation and marketing tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ for you to be outstanding enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun state and be professional in no time. ten thousand naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. ẹ̀bùn yẹn máa hàn dẹ́. ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. àwìn kòńkò broadcasting tutorial ilé ìfẹ́ ìpínlẹ̀